This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. lámàpèjúwe díẹ̀ wà ewa. àwọn àdádálẹ̀ tó wọnú ẹ̀sìn òun náà ní pé a ti mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run ọba nínú Islam dáàbà ti sọ̀rẹ́ ọlọ́run ọba pa wá láṣẹ ibi ká dojúkọ alqibla الله قال قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطر أكرمكم الله أتي الله قال لي كيوسي سيجي قدا النبي صلى الله عليه وآله وسلم أسفني وأسنسة أيه قبوا سنعي ناري قبوا مسلا سلا ما باقوا كيف كانت تجي قبوا a wà kọjú síbi kan tó bá wù wá àbí ká kọ́ pàkọ́ síbi kan tó bá wù wá kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ mọ́tíláṣí ìdí inú ìjọba ìmọ̀ rí mọ́tíláṣí kan sí mọ́tíláṣí kan ó ṣeé ṣe kí wọ́n máa kí wọ́n máa fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ kí wọ́n máa fi kùn lókun láàrin ara pé ṣé mọ́tíláṣí àwọn yìí ti kọjú sáàlù kìbìlà àbí ọ̀kọjú sáàlù kìbìlà. àkàràmọ̀kùnmùlọ ọkọ yìí sálẹ kébìlà ni a àwùjọ bíi lẹ́yìn mi ṣètò ìrọ̀jù àdáda lẹ́nu àdáda lẹ́nu ó ti wọnú ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ni. bákan náà kẹ́nìkan sọ pé wàá yan náfìlà àmọ́ náfìlà tó ń fẹ́ fún ẹyẹ o mọ́jẹ̀mú rẹ̀ ni pé ìhòhò náà wà ẹ́ ìhòhò báwo òfin ọlọ́run ọba dá lórí pé tá a bá fẹ́ ṣe sọ̀rẹ́ hàn a gbọ́dọ̀ gbé ìhòhò wa ọgbọ́n tó fi ọlọ́run sọ ni lórí ahọ́n anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní allahu ahaqqu an yastahyiya minhu an-nas ọlọ́run lọ yẹ jù pé káwọn èèyàn tìjú ẹ̀ ọ̀rọ̀ àdó níwájú ọlọ́run ní ìhòhò ipò ń ṣe sọ̀lá ọlọ́run má jẹ irú rẹ náà òun náà ní kí ẹkẹ ẹkẹ ńlá ọ̀pẹ iná wọn ní kí ẹkẹ ńlá ọ̀pẹ iná wọn ní tó ẹrẹ ẹni ké ni o àdáda lẹ nìyẹn ìgbòlá àlá kọlẹ pé dáwọn ké ńlá àti iná kọ ọ̀rẹ́ nìké ó tún wá ní ah, ẹ ti tọgbẹ tí a dà ẹ mọ sunkún ké ni o ah, àbí ọkọ àti ọkọ ọgbẹsẹ kan ké ọgbẹsẹ gbogbo eléyìí àdáda lẹ nìyẹn. so irú rẹ̀ náà tuntun ni ike àtàdó àtẹnìtì nígbà tá a tọrọ tá a tọrọ tá a tọrọ àwọn àtọ pé lè ilá fi Fatiha lè ilá fi ha àdáda lẹ́yìn ọ̀tà kò súnà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé kéne nínú tí súnà fi hàn wá òun náà ní pé nígbà tẹ bá ṣe fẹ́ ti tàtẹ̀gùn síwájú ọlọ́ọ̀ni ọ̀kọ̀ọ̀kọ̀ síwájú ẹ̀yẹ ké lè ilá fi hàn yẹn wá tọrọ nígbà tí ẹ bá ṣe báyẹn ẹ ti tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam pé wọ́n lọ àfi súrà yìí àfi sàtẹ̀gùn síwájú rẹ̀ súrà tàkì àfi sàtẹ̀gùn síwájú rẹ̀ ṣe nǹkan báyìí fún wa. so eléyìí á fi hàn ẹ́ bẹ́ẹ̀ bó ti ṣe jẹ́ pé àwọn àdádálẹ̀ yẹn ó máa ń wọ inú ní tẹ́ǹpé ó sì lè wọ inú ní tẹ́ǹpé ní kíni ìgbàgbọ́. Follow us on twitter.com slash and on Facebook, facebook.com slash